صلى الله عليه وسلم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا إن أكرمكم إن أكرمكم عند الله أتقاكم يا أيها الناس إنا خلقناكم من ذكر وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير khalaqakum min zakarin wa unsa adáyín látara akọ kan àtàbò kan wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu látara àwọn méjèèjì yìí láti wá dá àti wá ṣe látara wọn ayọjáde látara wọn àwọn ìdílé ìdílé ìran ìran lẹ́tàárọ̀ fún kẹlẹ̀ dọba dára yín mọ̀ iná akramakum indallahi àtẹ́kọ́ ẹ̀tọ́ alápọ̀lé jù nínú rẹ̀ èèyàn ìdílé yòówù tó bá ti wá ìran yòówù tó lè jẹ́ ẹni tó lápọ̀lé jù náà lẹni tó bẹ̀rù ọlọ́run Inna Allaha alimun khabir. Inna Allaha alimun khabir ọba tẹ́rí ẹ alimun ọba onímọ̀ ní khabirun tí ó fún kálukú ní irú iṣẹ́ tó bá ṣe mi ò ní fẹ́ káwọn èèyàn misuse opportunity tí ń bá fún wọn tí wọ́n bá ní tí wọ́n bá close mọ́ mi ààyè yìí ààyè mímọ̀ ni tẹ̀fsìrì yìí iṣẹ́ mímọ̀ ló fẹ́ ṣe so tẹ̀fsìrì ni fọ́mọ kéwú but ó ti kúrò lọ́mọ kéwú nìkan nìsìn ó ti di gbogbogbò so tẹ̀fsìrì wá ń dàgbà nínú àwẹ̀ báyìí ó ti kúrò bẹ́ẹ̀ látojú ayé sẹ́kàádàm ó ti di dùrúsù rọ̀mọ̀dàn níyà tó yá sí pé current affairs ni ó kù tó ń jáde tí ó ń ṣe òun náà ni wọ́n wá ń rìkọ́ọ̀dù òun ló ṣẹ́kù títí di ìsìn ní ìwé wá sí bàbá tí wọ́n bá gbé sí discipline tí ó dàbí ẹni pé àná ni wọ́n tún ṣe so ṣe tẹ̀fsíìrì irú èyí tí wọ́n ń ṣe ní ọjà irú èyí tí kálukú ń pàtẹ rú ẹ̀ ṣé rú ẹ̀ láyé yìí ni irú ẹ̀kọ́ láàyè yìí èyí tá ń ṣe yìí náà tẹ̀fsìrì ni dùrúsù rọmọdọ̀ní ànitọ́rọ alukuran láfẹ́ kí láfẹ́ fi so mọ́ ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ wọlkuran nazala munajjaman akbal ahdas wọlwakọ́ẹ̀ gbogbo aya kọ̀ọ̀kan ni wọ́n fún ní sábàbù nùzúlì pé ìṣẹ̀lẹ̀ báyìí ni ó ṣẹlẹ̀ kọ́lọ́n láyé pé ìtàn ànábì Musa wọ́n bí ọmọ 70,000 lọ́jọ́ kan òǹkankan ṣérú ẹ̀ ni a máa wá pa so ààyè yìí ààyè mímọ̀ ni èyí nìkan ò dẹ̀lẹ̀ darí mi ọlọ́run ló ń darí mi so kẹ́nìkan wá lo opportunity pé bóyá òun súnmọ́ mi àbí bákan kó wá máa wá sọ yí pé ẹ̀ẹ́dẹ̀dà ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ pàtì ẹ máa ṣe tẹ̀fsìrì kí náà ń ṣe yìí kí ni nǹkan dáa ń ṣe ṣe mọ̀ wà ẹni tí ma ma darí ní pé kí ni no no no no no tẹ́lómi bá sọ pé ẹmọ lágídí mi ò gbàmọ̀ràn hmm, mi ò lè gbàmọ̀ràn rẹ torí mo mọ ibi tí mo ń lọ mi so mo wà nú tọ́dúlà ni pé má sọ eléyìí o eléyìí ni ó máa sọ o àà rárá kò rí bẹ́ẹ̀ kò sì lè rí bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní Nàìjíríà àti tó ti ṣẹlẹ̀ kọjá tá a tún rìpíìtì ara wa pẹ̀lú àwọn kìíní òun ni den àwọn nǹkan tó rọ̀ mọ́ téèyàn bá mọ̀ mí tí ó dẹ̀ mọ àyè yìí so kó máa kó má into what he doesn't know so àwọn ẹlẹ́kọ̀ọ́ là ń bá now ọ̀rọ̀ Yorùbá kò ṣe Yorùbá kò ṣe gbá kò ṣàwó má dá sí àwọn èèyàn ti sọ sí ń kọ́ àwọn èèyàn ti kọ history yàtọ̀ sí Samuel Johnson tàbá bọ́ Samuel Johnson nísìn kálukú náà ló máa rí pé nǹkan ọ̀tọ̀ gbogbo nǹkan tó kọ pátápátá fiction ló pọ̀ jù nú ẹ̀ ló pè nítàn àwọn àlọ́ àlọ́ àpagbè àlọ́ àpamọ̀ tí ó bá nǹkan kan lọ nínú no nínú sáyẹ̀nsì nínú mímọ̀ nínú nǹkan tó ń ṣẹlẹ̀ láyé gbogbo ayé ló ti gbogbo ayé náà ló bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ayé pẹ̀lú mythology mythology myth myth yẹn láwọn èèyàn fi dìbìnà fi ń ṣe kìní kálukú ti wá palẹ̀ mọ́ wọ́n ti tún ọ̀pọ̀lọpọ̀ myth tí wọ́n kójọ wọ́n ti tún ṣe láyé inú àwọn eh, ìlàjú ayé hadora tó kọ́kọ́ ṣáájú láwọn hadora kuldani yun lẹ́yìn ashuri yun lẹ́yìn feinaki yun lẹ́yìn misri yun al-kodima misri al-kodima ancient egypt so wọ́n ní civilization ibi tó ti bẹ̀rẹ̀ ní wọ́n wá ní àwọn myth tí kálukú ń sọ kò sẹ́ni tí ó sọ pé ayé bẹ̀rẹ̀ lọ́dọ̀ òun kò síran tí ó sọ pé ayé bẹ̀rẹ̀ lọ́dọ̀ òun ọ̀dọ̀ aláyé ti bẹ̀rẹ̀ sọ̀kálukú sì gbé oríṣiríṣi wọ́n sọ àwọn hero wọn wọ́n sọ di meat inú ẹ̀yìn míì wà ní báìbùlù tí báìbùlù náà dárúkọ míì ń bẹ irú Gilgamesh Gilgamesh yìí ìkánnú àwọn ọba ni tó lágbára tó ní kíní so wọ́n wá fún ní àwọn nǹkan tó ìstórí oríṣiríṣi tí wọ́n rọ̀ mọ́ tó ju bó ṣe mọ́ lọ tí wọ́n sọ pé ìdá rẹ̀ ìdájì nù ìdá spirit ọlọ́run ni ìdá kan yòókù òun lè yàn iraq sí ní gilgamesh ti lo ìgbésí ayé gẹ́gẹ́ bí ọba india náà sọ tí ẹ̀ tí wọ́n mú lọ́lọ́run tó ń jẹ́ ẹ̀yìn eh, eh, sàlẹ́sàtù kìíní ẹ́ eh, tán vishnu shiva àti ẹ̀ẹ́ Shiva, Vishnu, Krishna. Abi. Masari náà ní tiẹ̀ tó náà jẹ́ Salasa, Musallasu bí kìní bẹ̀ni, Horus, Irsis àbí àti Isis. So àwọn nǹkan wọ̀nyí gbogbo ẹ̀ ni tí yóò bá náà dá mitọ́lọ́jì tí ẹ̀ náà kalẹ̀ tí wọ́n ń pè lódùdúà wọ́n ń bèèrè pé so bí gbogbo bọ́n ṣe kọ́ kalẹ̀ yẹn bọ́n ṣe kìíní tí ká wà bẹ́ẹ̀ díjọ́ wo tí gbogbo ayé ti tún tiẹ̀ ṣe ní ká máa gbé rọ́kiri tí ó bá nǹkan kan mu nínú sáyẹ́nsì ayé ibi tí mímọ̀ dé lé kí ló bá mú bẹ́ẹ̀ kí la lè fi fi ìmọ̀ tabapẹ̀ra wa níjọ tó ní mímọ̀ alájú akẹ́kọ̀ọ́ aṣọ́gbẹ̀ kí la lè fi ṣe ìsìbáàtù nǹkan yẹn tí mímọ̀ ó sọ bẹ́ẹ̀ alkùránì dáwà padà àwọn ní mímọ̀ àwọn fílọ́sọ́fà kálukú ló ronú ronú ronú lọ bẹ́ẹ̀ Plato ni àbí Aristo mi ìrántí tó jẹ́nú àmì èjì tó kọ́kọ́ sọ̀rọ̀ evolution ó sọ̀rọ̀ evolution kí Charles Darwin tó tún gbé tóhun tún fẹ́ lójú Plato ayúwà tó gbé tó fẹ́ lójú tó sọ wípé èèyàn jáde látara chimpanzee àbí orangutan alkùránì àti báìbùlù àti ẹ̀sìn yẹ̀údí genesis àbíkẹni ó sọ̀rọ̀ pé àkọ́kọ́ èèyàn ádámẹ̀ ni so a evolve látara ọ̀bọ àbára chimpanzee àbátara gorilla jíni wá lè súnmọ́ra wa jíni tó ń control tó wà nú dna tó ń control nǹkan tó ń control tó bá papọ̀ mọ́ rna tí fọ́ọ̀mù àwọn oríṣiríṣi ìkíní lára fọ́tò lára so tí jíni wá bá papọ̀ jíni ti wá ojú tí wọ́n lọ nílọ́pọ̀ míì ló jẹ́ kíkà tí wá jẹ́ márùn báyìí kó sì yà lọ́tọ̀ọ̀tọ̀ jíni gòrílà ò rí bẹ́ẹ̀ kò tó ti wá ó kàn súnmọ́ ni mm -mm. so inú tàn àbí inú gbogbo àwọn ní anthropology àbí anthropologist tí wọ́n tán ṣe ṣẹ́bà àwọn Yorùbá náà kà àbí àká ni èwo ni homo sapien èwo ni homo sapien sapien èwo ni homo erectus so evolve níbi tí èyàn ti ń evolve lóòtọ́ èyàn evolve ọmọ èyàn evolve but kìí ṣe bí táwọn science àwọn Darwin lọ evolving wa ọ wà látara wípé àwọn èèyàn àkọ́kọ́ wọn èyí ga irun sì máa ń pọ̀ lára wọn torí kò tí ìsáṣọ so nkankan ni o ma dáàbò ọlọ́run ṣe bẹ́ irun yẹn ó wà so fọ́tò wọn ńgbàtí ọlọ́run ní inna khalaqnakum min turabin in min فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة ثم مخلقة وغير معلقة لنبين لكم ونكر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلاً ثم لتبلغوا أشدكم فمنكم من يرد إلى أرزل الأمور توفى ومنكم من يرد إلى أرزل الأمور لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج kuntum fi raibin min al-ba'thi tẹ́ bá ń ṣe èméjì tẹ́ ìgbà pé accountability wà wọ́n bìí léèrè a padà gbé yín dìde ẹ lo ìṣẹ̀mí míì tó yàtọ̀ sí ìtẹ́ tí ń bá bọ̀ ṣe bá dá yín látara yẹ̀pẹ̀ tó mẹ́mí ìrìnà tó fà tí yẹ̀pẹ̀ ní ló ńgbàtà dá yín bẹ̀ta fẹ́mi sí yín lára ẹ ìvolve sí bá mi. Si thumma min nutfatin àtomi àti pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a fi dá yín ni àwa ẹwà ń jẹ látara tílẹ̀ hù ó wá ń bí àwọn nǹkan siemens ó ń bí sí yín lára siemens yẹn ló di nútúfà nútúfà nì ní ó padà máa wá di èèyàn a ní sọ èèyàn kan kalẹ̀ láti sánmà mọ́ tó mọ̀ mí alákọ̀ọ́tí omi ni ó ìvọ́lù yóò wà á dẹ̀jẹ̀ kíkí yóò tún evolve yóò di bá sí ẹran yóò tún evolve stage by stage egungun ayọ̀ egungun bẹ̀ ayọ̀ kìíní àwọn kan tí ó máa yọ egungun tí ó máa yọ ní làwọn àwọn genes àwọn genet geniyat so èèyàn ni wá ẹngbàtà bá wá rí pé mythology rí pé òdúdú àkándé ó sọ̀kalẹ̀ láti sánmọ̀ pẹ̀lú ṣe ní wálẹ̀ ṣẹ́mọ̀ pé míìtì ni míìtì yẹn ò ṣẹ́wọ̀n ìyẹn náà ní ká bẹ̀rẹ̀ sí believe tó wá kọ́kọ́ dé sílé Ifẹ̀ tó sì dé so oníka dákẹ́ lórí ẹ̀ so tí bí ìbá jẹ́ ààyè mímọ̀ táwọn kan bá ń pariwo òdúdó àbí kìíní kan àwọn oníkẹ́rin kankan máa lọ àmọ́ ẹ má kó mythology dání ilẹ̀ máa fẹ̀ ilẹ̀ wa ń fẹ̀ àkùkọ ọkùnrùyẹ̀pẹ̀ dání ọwá dà sílẹ̀ ó ní ilẹ̀ máa fẹ̀ so ilé Ifẹ̀ yẹn ni ojúmọ́ ti ń wá lójúmọ́ ti ń mọ́ láyé ibẹ̀ láyé ti bẹ̀rẹ̀ ṣe mọ̀ pé fíkírà àbìdà yíyà náà ni fíkra bìdà yíyà ni àwa gẹ́gẹ́ bí ẹlẹ́sìn káwà bíra wa àti christian kó bí rẹ̀ àti mùsùlùmí kó bí rẹ̀ kí ni báìbùlù ẹ̀ sọ fún kí ni alkùránì sọ fáwa ta ló kọ́kọ́ pè lákọ́kọ́ èèyàn ṣánẹ́bí adama ló dúdú àyẹn ni àbí kí ni ìbéèrè ní ká bíra wa léèrè ṣọ́n lànẹ́bí adama èèyàn àkọ́kọ́ tó bá rí sí fún rẹ tẹ́sìn rẹ ò bá rí sí fún ẹ tí ò bá rí táwọn kan wá ń wípé Ifá ló ń dìtámínì ilẹ̀ Yorùbá Ifá ló ń dìtámínì ìbò nílẹ̀ Yorùbá ta ló nílẹ̀ Ifá wo ta ló nífá ṣe fàmọ̀ geography so àtẹlẹ́kọ́ àti gbogbo ẹlẹ́kọ́ tó ga jù àti gbogbo kálukú káàdẹ̀ di irọ́ yẹn mú kẹ́nìkan kan má sọ̀rọ̀ lé lórí kó wà sacred ó àwọn tó ti wá sọ̀rọ̀ lé lórí àwọn tó ti sọ̀rọ̀ lé lórí Samuel Johnson sọ̀rọ̀ ó kọ̀wé ẹnìkan ń dági Abdullahi ọmọ nupé ni òun náà kọ ìtàn wípé Yorùbá ìran Yorùbá inú nupé ló ti jáde ṣe ẹ̀rí yẹn kà ní so àwọn tó ń sọ̀rọ̀ yẹn àwọn yẹn ló lè sọ̀rọ̀ yẹn tó bá já àfá ò gbọ́dọ̀ sọ̀rọ̀ òun tó dẹ̀ sọ̀rọ̀ yẹn ó ní no empire in Yorùbá land there was never an empire or your was never an empire Hey, or your empire ohun yẹn tó sọ̀rọ̀ ah ìdébẹ̀ ah, mọ́ yà lọ bí gbogbo eléyìí so ohun yẹn tó sọ̀rọ̀ ah, ta ló fún lésì àwọn olódìde tí wọ́n kọ́ tán sọ wípé no so version oríṣiríṣi tí o bá gbé kalẹ̀ ní tààrẹ̀ là ń sọ wípé ẹ lọ jókòó ẹ̀rọ so version ṣe lè lọ lọ́tọ̀ọ̀tọ̀ mo dẹ̀ béèrè lọ́dọ̀ ohun níjọ́ tí mo sọ̀rọ̀ Odùduwà wípé kìíní kan pé Odùduwà ò wá kò sọ̀kalẹ̀ láti sánmà kan ìran kan bẹ́ Sudan tó ń jẹ́ Adandawa oh. so àwọn hadandawa yẹn àwọn là ń pè ní so wọ́n ń bọ̀ ni wọ́n wá béèrè pé ókè Odùduwà Odùduwà kí lórúkọ ẹ̀ ṣé Odùduwà náà lórúkọ ni káwọn àwa Yorùbá tá à ń kọ̀tàn tá à wa ki kan wà kí lórúkọ ẹ nìyẹn because ìran ló ń jẹ́ ìran odidi kọ̀bílà ni ṣáàbù kan ni ní Sudan so Sudan yẹn wọ́n ń sọ̀kalẹ̀ bọ̀ láti Sudan kọ́ ní èèyàn ti pilẹ̀ anábi adama tọ́lọ̀ ń sọ ní jailun fil ardi khalifatan pé òun fẹ́ jailun fil ardi khalifatan ilẹ̀ ló lóun fẹ́ dásí kò lóun dásí so automatically alìjẹ́nà tó ní kó wà kò ń ṣe sánmà ló wà ilẹ̀ náà ló wà material tí wọ́n fi mú tí wọ́n fi dá orí ilẹ̀ yìí ni so Indian claim yí pé ọ̀dọ̀ àwọn ní ànábì adam ẹ̀nà ti mú náà ti múlẹ̀ so àwọn eh, archaeologist tí wọ́n ń tú ilẹ̀ tí wọ́n máa ń wálẹ̀ tí wọ́n máa ń wá gbogbo kìíní kò síbi orí pa tí wọ́n lè tú tán tú láfíríkà yìí tó ṣó wípé ilé ìfẹ́ ní àkọ́kọ́ èèyàn ti ṣẹlẹ̀ ok ìgbà tó dúdú adé tó délé ìfẹ́ ṣé kò báyàn so tó bá báyàn ta ló ní ilẹ̀ ń gbà náà ó sàbáyàn ìbéèrè ni so báwo la ṣe criticize àwọn nǹkan yẹn pẹ̀lú mímọ̀ tá ní tá fi ṣe nákìdù ẹ̀ Ibn Khaldun la kọ́kọ́ ẹni tó kọ́kọ́ gbé eh, anákìdù tàríhì lọ́kọ́ gbé kalẹ̀ nẹ́tù tàríkì ló máa ma fi yanjú àwọn èyí tó bá jẹ́ nǹkan tí ó eléyìí ń kò lọ o lè gbà wọlé o lè gbà lákàyò gbélé ìwọlé so àwọn archaeologists nígbà tí wọ́n ń wá tàríkì èyàn over six million years lèyàn ti exist lórí ilẹ̀ so wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí wá wọ́n wá wọ́n wá agbárí àwọn èèyàn wọ́n rágbárí orí pa wọn orí pa kíní wọ́n rí ní India wọ́n rí ní Saudi wọ́n rí ní eh, Australia wọ́n rí láfíríkà ń bì Áfíríkà tí wọ́n ti rí kìí ṣe Nàìjíríà ni wọ́n ti rí Tanzania àbí Kenya ni wọ́n ti rí so a ṣe ká ń lè kéwú tarikhul insan sanarabia wà láti ká sanarabia láti ká so nǹkan tá ká yẹn tí àwọn tí ń bo láti fẹ́ ló ṣe kàkàn máa ká kó má sí ká má lè rí léèkì ẹ̀mọ́ anything so kírú wa yìí náà ká tún máa gba fiction káwọn student tó ń bọ̀ kí wọ́n kókò kókò sórí tí ó wà defendable anywhere èèyàn èyí sì kì í ascendi lọ òkè báyìí wọ́n máa ń descendi wá ní wọ́n migrate látòkè sọ̀kalẹ̀ ni wọ́n migrate láti ilẹ̀ lọ okay so ló fi hàn pé Yorùbá Yámẹ́nì ni wọ́n ti wá but Odùduwà Sudan ló ti wá àmọ́ Yorùbá yẹn wọ́n dìsẹ́ndì ni láti Yámẹ́nì sọ̀kalẹ̀ àwọn tó jáde bẹ́ẹ̀ làwọn ẹnu pé tí wọ́n ń wí pé Yorùbá jáde látara wọn yìí wọ́n wà ní sùd wọ́n sì wà mọ́sárì dọ́là àwọn núbà Nuba. náà ni wọ́n ń pè wọ́n tí wọ́n bá dé ọ̀dọ̀ wọn ní aswan ní south sud uh, egypt southern part of egypt last one a rí wọn wọ́n ń kọ́lé bá wọn tápà tí kọ́lé yẹn ni wọ́n sì ń lo àwọn àtẹ tí wọ́n fọwọ́ hun táwọn tápà máa ń lò tán máa fi ń dé gbábá yẹn iṣẹ́ wọn ò yàtọ̀ núbà ni wọ́n núbà ni wọ́n ń pè wọ́n wọ́n pààlà pẹ̀lú Sudan náà so Yemen yẹn ibi tí Yorùbá ti wá ó ṣe bèèrè kí ló ń jẹ́ Yorùbá ká máa gbé kíní kiri máa ṣe kíní láìsí láìsí thorough research so ẹ má sọ èmi di àfá oní tafsir àfá bí ẹ̀kọ́ ma pàtàn nígbàtí wọ́n fẹ́ bí ànẹ́bí isa 700,000 èèyàn ni ọmọ ni wọ́n bí lóòjọ́ wọ́n ń pa wọ́n hmm. èmi èso kódà inú tafsir ibn kathir ẹ̀gbà tí ó sọ̀rọ̀ ànẹ́bí adama bọ́lọ́ndà ó ní ogun láti sánmà ẹsẹ̀ ẹgùn wá sórí ilẹ̀ báyìí níbi tó gadé ah. Israiliyat lẹ́yìn irọ́ ni ànẹ́bì kọ́ ló sọ alkùránì kọ́ ló sọ bẹ́ẹ̀ ànẹ́bì wá gùn eh, ànẹ́bì adama wá gùn ní iye 70,000 feet àbí jù bẹ́ẹ̀ lọ ṣe sánmà sílẹ̀ ó di 70,000 feet ni nǹkan gbàtọ́lọ́wà ní bìtú ní ẹsẹ̀ tó gbé sí ilẹ̀ báyìí láìsànmọ́ ó kàn wálẹ̀ síréètì bẹ́ẹ̀ ni tẹ́mà é pé irú ìtàn títàn táà ń wí nìyẹn so irú ẹ̀ tó bá wà nínú àwọn onítàfàsírù àágbọ̀n dànù so kí ẹ̀ so kí ló ń jẹ́ Yorùbá kí ló rú kí ń bó ló ti derive orúkọ Yorùbá so àkọ́kọ́ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ ya'arubu bun kahtan bun yashijubu ya'arubu yẹn ní ibẹ̀ náà ti yọ yorùbá ibẹ̀ ni wọ́n ti yọ arabu because òun là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ sọ èdè lárúbáwá tí wọ́n tó wà yìí ó ní ya'arubu bun kahtan yarubun kọ̀tán ọba ni ó jọba ní mọ́sá ní yemen nígbà tó sì jọba àwọn ìdílé jùrùhùmù àwọn ìran jùrùhùmù jáde látara ẹ̀ àwọn ni wọ́n padà lo ilẹ̀ hijaz mecca àwọn jùrùhùmù yẹn ni wọ́n lòó inú àwọn ànẹ́bí tó jáde látara tí ẹ̀ ní sáàlíù sàmúdáwá àwọn ọ̀ràn sàmúdáwá sáàlíù àti kíni ẹ̀yìn àwọn mẹ́ta òhúdù àti sàmúdò àti sọ́ọ̀lù àwọn ọ̀ràn sàmúdáwá àwọn tó jáde látara ẹ̀ nínú ilẹ̀ hijazi ń bẹ̀ẹ́ àwọn èyún ni wọ́n ń pè ní al-arabul so anẹ́bì ibrahima tó bí ismaila anẹ́bì ibrahima èyí ṣe lárúbáwá ara iraq ni ara babylon ni ó ṣe ìjíra kọjá ni ó ń bọ̀ ìtàn tiẹ̀ alukurani ti sọ fún wa lamara leila eh, kini lamara alqamara bazigan qala hadha rabbi hadha akbaru ولما أفل قال إني لا أحب الآفلين tani inni muhajirun ila rabbi sayahdini ìjáde ńlé tó jáde ńlé nítorí pé ó tako bàbá rẹ̀ àwọn èèyàn kan sì ní pé bàbá ẹ̀ gan kọ́ azara yìí ṣe bàbẹ́ ẹ̀ gangan tọ́rá alkùránì máa ń lo àwọn alfáàsù kan ibi tí alkùránì bá ti lo àbí ó yàtọ̀ sí ibi tó bá ti lo abu ó yàtọ̀ sí bá ti lo wálidù so lọ́gọ́ alkùránì ni ẹ so kùránì ní àwọn ìsìláhátù ẹ̀ tó máa ń lò tó bá lo abu níbò míì yóò túnmọ̀ bàbá tó bíyàn gbà míì yóò sì túnmọ̀ àbúrò bàbá àbẹ́ni tó súnmọ́ bàbẹ́ ẹ̀ níran nígbà ní tó bá lo wá lídú ẹni tó bí gangan nù ní lálùkúrán ìṣọ́rọ̀ pé ìsìnkọ́ lálé àbí kìí ṣe bàbẹ́ tó bí gangan mm-hmm kò sọ pé kọ́lá lèwálìdì yìí ya abati àbí kíni lima ibrahimu inni wọnú suratu maryam ya abati lima ta'budu ma la yanfa'uka wa la yughnika eh ya abati lima ta'budu ma la yasma'u wa la yubsiru wa la kò ya walidi ẹ̀rí bí tàbí ti sọ pé látàkó kọ́lá lèwàlì dé yìí ó fi ńlákùnmọ́ bàbá tó bí inú ni àti ìyá tó bí wàálìdù ni ó gbé wá now ti Ibrahim ni ó kúrò ibi tí mo kàn sáré àbáni ibi tí mo ń sáré lọ ní pé ó kúrò ó kọjá mẹ́sàrì ọba tó bá mọ́sàrí ní exus exus yẹn òun lọba tó jọba ní ilẹ̀ mọ́sàrí nílẹ̀ Egypt ń jọ náà òun ìmá rí gbogbo kòróbìnrin sójú tóbìnrin tó bá yáyì òun ló wá rí wípé sára rí pẹ̀lú Ibrahim ìpé ah wọ́n fẹ́ kọjá ah ẹ̀dẹ́ obìnrin ẹ̀mọ́ lẹ̀ má jùlọ ok irú obìnrin báwo lẹ́sẹ̀ ànábì Ibrahim fi sọ pé àbúrò òun ni kìí ṣe torí ìyàwó níyàwó lòun máa ń gbà ok ṣe ànábì Ibrahim parọ́ náà ni àni àkọ́ parọ́ wọ́n tàn òun pẹ̀lú sáárà tún tàn so tó bá pè lábúrú rẹ̀ bẹ́ẹ̀ ni tó bá pè ń yàwó rẹ̀ dédé ni kò sí rọ́nú ẹ̀ so torí pé ànẹ́bì kan à ní kẹfín ẹ̀ pẹ̀lú rọ́ so àwọn wọ̀nyí wọ́n gbà tó wá kọjá tó filẹ̀ ló fi fún ní háyàrì wà nígbà táwọn èèyàn ò ṣe àájára ló bí Ismail ibi tí mo ń lọ nù ọmọ Masari Egyptian ni ya Ismail Iraki ni ya ni bàbá Ismail àti bàbá Isiaka so nígbà tán bí Ismail tọ́lọ̀ ń fi rẹ̀ lékún tínú ilé ò fẹ́ rọgbọ mọ́ sẹ́mọ̀ owú ti dé pẹ̀lú Ísákà tó ń ṣẹ̀ṣẹ̀ dàgbọ́nṣẹ̀ bí tí ẹ̀yìn tọ̀hún sì ti dàgbà jù lọ Ismaila ti jù lọ so bó ṣe rí tí wọ́n ṣẹ̀dẹ̀ mọ́ ní pé àgbàlagbà tó tún áfàgbà bímọ so ìfẹ́ tó ń kó àwọn méjèèjì papọ̀ tó ń kó tó ní sí wọn àti èyí tó kọ́kọ́ jẹ́ bàkúrà ẹ̀ tó jákọ́ bí tó sì jọmọ ìyàwó ara ìyálé tó ṣe kí ní òfẹ́ gbà á mọ́ ẹgbẹ́ ọmọ yìí àti ọmọ tèmi wọn ní jíjọ wà nú lé o a lè jọ ma gbélé pẹ̀lú ya pẹ̀lú ya pẹ̀lú ya yìí àtọmọ tóun àtòun káàjọ gbélé ló fata nebi Ibrahim fi mú jáde so ìmújáde tó mú jáde ló mú lọ sí ardul hijaz ń bẹ̀ ní maka torí pé maka ní àrìn kọjá ní àwọn jùrúmù tí wọ́n lò àwọn ti lò bẹ̀ wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ kan kìí ṣe pé wọ́n sì ń lò bẹ̀ wọ́n gbà kọjá lọ sí sham lọ ṣòwò rihlatu shita iwa saif so wa á di pé ó wà ń bẹ̀ ìwà ń bẹ̀ tó wà ń bẹ̀ ni tó mú lọ́bẹ̀ ló fi ní pé inni askantu min zurriyati biwadin ghairi zi zar'in inda baitikal muharram ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم àmọ́ bẹ́ẹ̀ àwọn jùrùmù yẹn tí wọ́n ti àwọn ìran kan ni wọ́n jùrúmù yìí wọ́n pa àwọn wà nú ẹni tó kọ́ kàábà lẹ́yìn ìgbà tánẹ́bí ádámẹ̀ lòbẹ̀ tí ó kọ́ kàábà síbẹ̀ táwọn màláíkà ti lòbẹ̀ tí wọ́n kọ́ kàábà kánẹ́bí ádámẹ̀ tó dé toró ń ṣe déédé betul mahmur ló pé banali bẹ́yìn tá khalkun wà bẹ́yìn tó lè láàyè madáadáa rí mi sàbíkí yóò kọ́ra mú ملائكة آدم ثم شيس خليل عمالقة جرهم قصي قريش ونجل زبير وحاجاج من بعدهم يعلم àwọn méje tó kọ́ kàbánù jùrùhùmù yíwà ń bẹ̀ àwọn jùrùmù yẹn níjọ níran tó kọ́kọ́ lóbẹ̀ àwọn ni al-arabul akha torí pé awwalu man nataqa bil arabiyya Ya'rub ibn Qahtan ẹgbà tí Ismaila dé wọ́n gbé e síbẹ̀ wọ́n àti yẹ́ ṣe wọ́n kò sí ìyẹn bẹ́ẹ̀ ni ọ̀gangan bí tó gbé sí ní ìzíbà wà náà Ibrahim makana al-bayt ibi tí ó kọ́mpáṣì ọlọ́run ló darí ẹ̀ lọ sí pé ibi tó ma lọ́nu ni ló fi ń ṣàdúrà yìí pé indabẹ̀ itikal muharram toró mọ̀ yìí kò ìkọ́ bẹ́ẹ̀tù ń jóná àmọ́ mọ̀ yìí ibi tí bẹ́ẹ̀tù ní wà nù ni so ismaila yìí ló wá bí òun ló padà dàgbà ó fẹ́ yàwó níbo ni yàwó ẹ̀ ti wá ṣe bí inú rẹ̀ jùrùhúmù ló fẹ́ obìnrin ìran jùrùhùm jùrùhùmíyà ni ìyàwó rẹ̀ tó kọ́kọ́ fẹ́ ìyàwó tó sì kọ́kọ́ fẹ́ yìí nígbàtí bàbá ẹ̀ wá wò Ànábì Ibrahim wá tó wá bẹ̀ wọ́n wò kò bá ń lè ìyàwó ló bá ọkọ ẹ̀ ń kọ́ olóko ọdẹ olówá nǹkan táwọn ó jẹ ìyàwó kò ṣàlejò kò ṣe kẹ́pẹ́ fúrú kan kò ṣe anything àìpé irú òlèlè eléyìí ò lè nǹkan rí ò ní jáde látàrí lè fìrásà ẹ̀ lọ bá sọ fún yín pé tọ́kọ ẹ bá dé sọ fún yín pé bàbá kan wà o báyìí báyìí bàbá òun ti rí o ọlọ́kọ̀ọ́kọ́ wá sọ fún yí pé ẹnu ọ̀nà ilé rẹ̀ yóò dá kó chéǹjì ẹ̀ kó pààrọ̀ ẹ̀ pé àtàbátù béèkì ẹ̀ ẹni pé kí ní frémù lé ẹnu ọ̀nà frémù ẹnu ọ̀nà lé ilẹ̀kùn àbáwọlé kó chéǹjì ẹ̀ òun ó jíṣẹ́ fún bàbá lọ ìgbà tó dé ọ̀yà ó jíṣẹ́ bàbá kan wá bí báyìí báyìí lórí arúgbó báyìí ní ìkíní ó sì dé ó béèrè rẹ̀ in tó ránun kalẹ̀ fún ẹni pé ó sọ pé ẹnu ọ̀nà ilé àwọn ó wá fẹ́ mi jùrùmíyà mi náà ló tún fẹ́ ìgbà tí bàbá ó padà dé tó rí yẹn tó dé kò tún bọ́kọ ńlé kò bọ́mọ rẹ̀ ńlé ló bá bá obìnrin yìí ni olóhun ìyàwó baálé rẹ̀ ń kọ́ oní ó lọ jáde lọ òun bá ṣe pẹ́pẹ́ ń furú ó sáré lọ ó bomi ó ṣe kíní ó tọ́jú bàbá èmi ń lọ tí tó bá dé sọ fún wípé bílẹ̀kún fẹ́rẹ́mù ilé ẹ̀ ṣe wà yí àbáwọlé rẹ̀ ó dá okó fílẹ̀ kó má pààrọ̀ rẹ̀ sojúrùmíyà yí ló bímọ fún ọmọ mọ́kànlá àbí méjìlá ló bí àwọn mọ́kọ̀ọ̀kànlá àti méjìlá àwọn ni wọ́n di kọ̀báìlú làárọ̀b so àwọn yẹn látọ̀dọ̀ yẹn ìtorí wípé jùrùmíyà yẹn àrọ̀bíyà lòun ismaila kìí ṣe àrọ̀b náà fi ń pè ìran yẹn ní àlàárọ̀bùl musta'ariba àwọn lárúbáwá tó di lárúbáwá torí pé ìyá tó bí àdínáàni tó bí gbogbo wọn lọ bẹ́ẹ̀ tó fi wá torí ànẹ́bì lárúbáwá ni. so yàrúgbù yẹn ibẹ̀ ni Yorùbá ti jáde nílẹ̀ yamen torí pé ẹja ni wọ́n ń pa ara yamen ẹja ni wọ́n sábà pa etí odò ni wọ́n wà ẹja tí wọ́n ń pa ní ló sún wọn káàkiri ni wọ́n fi lọ lọ lọ lọ lọ East Africa ètè ti Africa East Africa náà fi pọ̀ lọ East Africa náà fi wọ East Africa East Africa tí àwọn ará Yamani Lárúbáwá wọ̀ ló bí èdè Swahili so èdè Swahili èdè Larba, ló ń jẹ́ Swahili coast coastland àbí kí lẹ́ ń pè òun ni Swahili so bá ṣe ń fọ́n káàní ẹ̀ dé kìíní tí wọ́n dé èdè sawahili yẹn ẹ̀ títí dọ̀lá lẹ máa bá almost about 70% yẹ la Arabic Arabic purely èyí tí wọ́n ń pè mọ́álìmù lédè lárúbá ni wọ́n ń pè náà fi ń pè Tanzania yérèrè ní mọ́álìmù kí náà ń pè mọ́álìmù lárúbá teacher tíṣà náà ni wọ́n ní èdè swahili tíṣà ni ó pe mualim tí ó yàtọ̀ bẹ́ẹ̀ ni tẹ bá ráwọn èdè míì tí ó bá jáde nínú àwọn èdè wọn tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹni tó bá gbọ́ Lárúbáwá ó máa píkì àwọn ni ó máa píkì pé arábíkì lélẹ́yìí tí wọ́n lú rárá so àwọn tó kọjá sí láti bí tí odò kan máa wé odò kiri làwọn tó kọjá sí tí odò nil odò nile tí wọ́n fi sọ̀kalẹ̀ lọ tí wọ́n fi désàlẹ̀ ní àsùwàn tí wọ́n fi ń jẹ́ núbà ìran kan ní tó jáde dóò náà jáde láti yaman so tàwọn tápà tó di nupé núbà náà wọ́n ń pè nupé so táwọn èyí ń bá kọ́ wípé kìíní kìí ṣe ń gbà tí wọ́n dé eh, ibi tí wọ́n wà ní ìsìn ní Niger State nupé ibẹ̀ ló wá bí òbá ibi tí mo ibi tí so ẹ̀yin o eh, kí ní bó ní gbogbo kálukú wà tí wọ́n sọ̀rọ̀ sáwọn ilé ẹni tó kọ kalẹ̀ ó kọ níwé ni ẹ lọ wá ó pè ní how Yoruba people originated from Nupe ìwé ni ìwé ìtàn ni ó dẹ̀ kọ síbẹ̀ si ó sì fà àwọn fáàtì ẹ̀ síbẹ̀ ó tún wá rí fáà sáwọn òpìtàn Yorùbá gẹ́gẹ́ bí Professor Saburi bí ò bá kú àti Professor Ṣọ́wándé àbí kí wọ́n pè ẹ́ gbogbo àwọn wọn ni ẹnìkan kan òtún ṣe Professor Saburi bí ò bá kú òun sáìtì Professor Saburi bí ò bá kú pé ó kún pẹ̀lú wípé nùpé ni àwọn ti wá nùpé ni Yorùbá ti dìde so ẹ̀yìn ṣọ́wádé náà ó sáìtì ṣọ́wádé ó sáìtì àjàyí ayọ̀ àjàyí historian ó sáìtì ẹ̀ pé gbogbo àwọn eléyìí reference ó sáìtì reference wípé wọ́n kún wọ́n gbà wípé nu pélọ̀rí jí ni yorùbá so tẹ́mi bá wá ń sọ̀rọ̀ nísìn kí lábọ̀rọ̀ wá máa takò èmi pé kémi má sọ̀rọ̀ hmm? so ṣe bí diversity by diversity àbí various theory nínú history yorùbá bó ṣe wá yẹn ló dáa àbí kí yóò bá jókòó kẹ yọ fiction kúrò kẹ yọ mythology kúrò kẹ mú original otherwise pẹ̀lú mythology yẹn làwọn tó bá fẹ́ wọlé ma sọ ọ̀rọ̀ míì sí wọ́n á dẹ̀ máa rí gbé wọlé ẹ ní dispute yẹn ẹ lọ bá àwọn yẹn jà èmi tí mo sọ wípé ẹ̀yìn ilẹ̀ ibìkan yìí ṣe ilẹ̀ yorùbá ṣé ni mo wá fẹ́ so empire yorùbá dà empire ọ̀yọ́ dà wọ́n ọmọ kan tó ń pè lẹ́mpáyà ni òyìnbó gbọ́tàn Yorùbá kò sí mọ́ Yorùbá nù kankan títí tó òyìnbó fi wọ Nàìjíríà yìí bẹ́ẹ̀ni àwọn ìtàn àwọn empire tó rinlẹ̀ láyé tó wọlẹ̀ tó tó tó ṣe láyé ní gbogbo West Africa yìí Songhai empire gbogbo ayé ló mọ̀ gbogbo ìtàn ló kọ́ kalẹ̀ Sungai, Mamlakatu Sungai, Songhai Empire, then uh, Mali Empire, Bornu Empire, Ghana Empire. Imtidad wọn wọ́n Ghana Empire láti gbogbo Bornu lọ títí tó fi dé Ivory Coast. Embola Empire aláàfin ti bẹ̀rẹ̀ níbo lóde. Ah, Empire Ọ̀yọ́ Empire. Samuel Johnson ló kọ́kọ́ sọ̀rọ̀ Ọ̀yọ́ empire kò sínú tàn Mali empire ó gbajúmọ̀ tó yá pé nínú ọba tí Mali tí Mali empire produce ni Mansa Musa the richest man, man in the eh, in the whole universe tó wọ́ọ̀tì 800 billion dollars àbí trillion more than that ní owó tó ní ó lọ ni ó kó èèyàn lọ ó sì kó góòlù dání lọ ni so àwọn orúkọ ni ẹ empire Ọ̀yọ́ níbo ti bẹ̀rẹ̀ níbo ló parí sí ta ma sọ pé Yorùbá Yorùbá mapu Yorùbá lọ ó dé Benin ó dé Ghana ó dé Ivory Coast ẹ̀mọ̀ nǹkan tẹ́ ń sọ ni yes yes gbogbo Yorùbá tó wà nínú Bẹ̀nẹ̀ ń bẹ̀ lájàṣẹ́ gbogbo wọn ni wọ́n níbi tí wọ́n ti wá àwọn tó wá látọ̀ Ìjẹ̀bú wà àwọn tó wá láti Ìlọrin wà tí wọ́n padà tẹ̀dó síbẹ̀ tí wọ́n dọmọ Bẹ̀nẹ̀ wọ́n ṣòwò lọ ni àwọn tó lọ Ivory Coast ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ Èjìgbò ni wọ́n kálukú wọn ló mọ́lé rárá so ilẹ̀ jùlá ilẹ̀ jùlá nílẹ̀ eh, Ivory Coast èdè jùlá ni wọ́n ń sọ láwọn tó nílẹ̀ Sierra Leone dẹ̀rí tẹ bá ń lọ Sierra Leone pé kìíní kan àwọn tán kó lẹ́rú láti Nàìjíríà ń bí láti ilẹ̀ Yorùbá ń bí tí wọ́n ń kó wọn lẹ́rú lọ sí Brazil tí wọ́n ń kó wọn lẹ́rú lọ sí Amẹ́ríkà tí ogun ẹ má kó ẹrú mọ́ tó dé báwọn tí wọ́n ti kó wọn sínú ọkọ̀ tí wọ́n dà wọ́n lẹ̀ ní Freetown àwọn nìran ẹkú àwọn ìran ẹkú sẹ́yẹ̀mọ̀ ẹ́ pé Yorùbá ló wá ẹ̀ka àsán ẹkú kìíní o náà fi ń pè wọ́n ní ìran ẹkú so àwọn èèyàn wọ́n dàgbà síbẹ̀ wọ́n dìbẹ̀ ní tí wọ́n ń ṣe kìíní wọn àwọn míì padà wálé inú àwọn tó padà wálé ni Ajayi Crowder inú àwọn tó padà wálé ni Samuel Johnson ọmọ ẹrú ni wọ́n so ṣé ilẹ̀ Yorùbá ló débẹ̀ ni àbí àwọn tán kó lọ tí wọ́n kàn dà wọ́n síbẹ̀ wọ́n bá sì ń sọ pé ilẹ̀ àwọn dé Brazil empire yóò dé Brazil torí àwọn ẹrú tán kó lọ Brazil làwọn èèyàn ní náà tí wọ́n kó wọn lọ sóko òrèké tí wọ́n lọ ṣiṣẹ́ so ká má wà á ṣe kí ní pé dákẹ́ o ẹ má sọ̀rọ̀ Yorùbá o sacred ni se nǹkan èèwọ̀ ni so nǹkan tá ń sọ se ṣé kìí ṣe ni so báwo la ṣe fẹ́ dákẹ́ lórí mímọ̀ báwo la ṣe fẹ́ gba òstúrà àwọn àwọn mythology tí ó lọ myth tẹ́sìn wá sì sọ pé ká kọ́ kalẹ̀ ká ká ká rán so tàbá tàbá ipé ókè ẹ̀yìn ìkíní tí ìkínlẹ̀ ń pè ta má lọ ta má ya ta má ṣe ẹni tó bá fẹ́ ya kó lọ ya bọ̀tí nǹkan tá ń sọ fún yín ni wípé tí ò bá gbọdọ̀ jókòó rí gbogbo àwọn tó ń pariwo ẹ̀yà ẹlọ ẹlọ kí yóò bá lọ odua nation kíníkan mo sọ fún yín pé ọ̀tá Yorùbá ni wọ́n ẹni ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní pé ẹlòmí politics ni politician àwọn politician àwọn failure àwọn tó ti faili tí wọ́n ní tí wọ́n wọ́ anything nínú nínú ẹ̀yìn eh, ìbò owó dẹ̀ ti pọ̀ owó ti wà ń ta lọ́wọ́ wọn rẹpẹtẹ so wọ́n sponsor àwọn èèyàn pé ẹ̀dàrú ẹ̀dà gbogbo ẹ̀rú ṣe bí kan nú wọn nínú àwọn politician yìí ló ń sọ wípé ẹ àwọn Fúlàní ẹ Usman Danfodio empire ni wọ́n fẹ́ gbé dẹ́kọ̀ọ́ mi ò ní dárúkọ ẹ̀ bọ́tẹ́ mọ̀ ẹlẹ́nu wèrèwèrè kan báyìí ni politician ni gbé ẹnìkan tó ní skọ́skọ́ lórí báyìí lòun so kò mọ̀ nǹkan tó ń sọ irú ẹ̀ ó tún sọ̀rọ̀ sọ̀rọ̀ ìsìláàmù wọ́n sọ pé àwọn kan ṣíà súnní kí ni wọ́n mọ̀ ń pa ṣíà kí ló mọ̀ ń pa súnní kí n tiẹ̀ èyí ṣe mùsùlùmí àwọn ẹ̀yẹn lẹ́n sọ wípé Nigeria zoo ni ẹ̀kìní kan ókè zoo ni zoo ọ̀hún òun ló bí ẹ òun ló fún ẹ lóúnjẹ òun ló tọ́ ẹ lẹ́kọ̀ọ́ ibẹ̀ ló ti rówó ibẹ̀ ló ti náwó nínú zoo tó wà tàdẹ̀má play into their hands òun lè mí òun ni mo sọ so ọ̀rọ̀ tí mo ń sọ yìí yóò ṣiṣẹ́ kù ilal abad sẹ̀ẹ̀sìkúrú ni káomi ìdájẹ́dájẹ́ dúhùn wá fi lẹ́ilẹ́tẹ̀ zọlmẹ́ ìyòftakọ̀dùl bẹ́dùrù sẹ̀ẹ̀sìkúrú ni káomi ìdájẹ́dájẹ́ dúhùn tí wàhálà bá mú wọn dọ́rùn tán pátá wọn rántí ọ̀rọ̀ tí mo sọ yìí wàfílẹ̀ yẹ́ ti zolmai tó bá di lálẹ́ tó kùnkùn bá ṣe birikiti tó tí ó sí oṣù ń ta tí ó sóṣùpá ń ta ìjọ náà láàmà yìí pé kò sóṣùpá nínú covid tó kọjá lọ yìí ẹ̀yin Yorùbá lẹ jáde lẹ́kọ̀ọ́ yìí

bọ̀tọ̀ ọlọ́pàá Nàìjíríà ó bàjẹ́ débi wípé tàbá ma wá ẹni tàbá ma ráwọn tó dá bóyá 10% <clears throat> ya so ensars ensars apariwo ẹ̀ kò sẹ́ni tó ní kán má protest tí a bá rí nǹkan tí tí ó tẹ́ lọ́rùn ẹ̀yà democracy láwà so protest èyàn lè protest but kò sí protest kan ní advanced country tí wọ́n fi bà nǹkan jẹ́ so abọ́ta ẹ gbogbo nǹkan tí wọ́n bọ́ tí wọ́n ṣe so tí eh, ìwọ tó ń sọpọ́ọ̀tì ipé kọ́lọ́pàá kúrò ń ta kọ́lọ́pàá ṣe kìíní àjásí pé kírímínà ni bí wọ́n ṣe burú tí wọ́n dá yẹn ẹnu pé wọ́n ti ẹ̀wà ń ta yóò kọ́ bu aburú àti wà bàjẹ́ díẹ̀ but infilatul am kí gbogbo ẹ̀ kí kọ́ má sí security mọ́ kí gbogbo ẹ̀ kàn dojúrú kó bọ́ sí anarchy léètọ́ yá sí pé fátírá yẹn ẹ wo bùká ẹ wo iṣẹ́ àìmọye àwọn tí wọ́n ṣiṣẹ́ ogun wọn tí wọ́n lọ dáná sun gbogbo nǹkan wọn tí wọ́n bà nǹkan jẹ́ ṣe SARS làwọn yẹn ni ok gbogbo nǹkan tó àlékò yìí tí èkó lè fi ṣe fáàrí tẹ́kò jẹ́ kan núlẹ̀ yorùbá àbí tẹ́ bá sọ wípé èkó yóò sí núlẹ̀ yorùbá mọ́ monument tí ó ṣe tí ó sí lú mi kò sí stéètì mi ṣe àwọn èèyàn ò envy so wọ́n dẹ̀ ń lò yìí àwọn Ìgbò ń lò yìí ipé ẹbà jẹ́ ọyẹ kún wọn ipob wọ́n fẹ́ lọ so kí Yorùbá náà máa lọ ṣẹ́ẹ̀mọ̀ ipé Ìgbò ń tàn yìí ìyà tí Ìgbò fẹ́ gbẹ̀san lára yín òun lẹ́ ń kó sí yẹn èyí tí Ìgbò fẹ́ gbẹ̀san lára yín tẹ́ẹ̀ jókòó kẹ́ ronú so tí ibo lóun fẹ́ lọ wọ́n gbé ipob wọn kalẹ̀ wọ́n se gan ṣe nǹkan rí ń dọ̀ àkọ́kọ́ síríjọ ń wà kóyìnbó tó lọ kí a tó gbòmìnira àtìgbàtà gbòmìnira tán ṣe bí gbogbo kálukú ilẹ̀ Yorùbá yìí Awólọ́wọ̀ ó béèrè fún wípé eh, kí eh, region kọ̀ọ̀kan dúró kí ó ní autonomy tiẹ̀ òyìnbó dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún ó sì gbé kalẹ̀ north dúró region ẹ̀ẹ́kan wà ní kíní so not ní nǹkan tó ń ṣe owó tó bá pa owó tó ṣe ló fi ń develop state ẹ̀ ló fi ń develop region ẹ̀ ní west ń bí owó tí western region bá pa ó fi develop western region wọ́n lè lọ yáwó wọ́n lè lọ gbowó ń ta wọ́n lè lọ negotiate ń ta gẹ́gẹ́ region kí ni Ìgbò ṣe fún Yorùbá nígbàtí wọ́n dìbò tán tó yá pé kò sí gẹ́gẹ́ bí parliamentary system kò sí clear cut victory fún pàtì kankan àfi kí wọ́n májì papọ̀ lẹ́fi lè ní majority nínú house nínú parliament Mm-hmm. kí làdéhùn láàrin Awólọ́wọ̀ àti Zik tó yẹ pé àwọn ni wọ́n fẹ́ kárí àwọn ni first second Zik papọ̀ mọ́ Haúsá ẹ dákun iṣẹ́ wo ló ń da Ìgbò papọ̀ mọ́ Haúsá tẹ́lẹ̀ wá látẹ̀yìn Yorùbá pẹ̀lú Haúsá yìí láti ìjọ ń bọ̀ dáadáadáa haúsá ló ń jobi yorùbá ló ń gbìn so gbogbo ilẹ̀ yorùbá ìkòsíbí tẹ́ẹ̀sì rí sábóngèrí táúsá máa dúró tí wọ́n bá ń kọjá lọ sí Ghana níbi wọ́n lọ ṣòwò wọ́n fẹ́ lọ kó obì gbàǹjá obì ẹ́ obì àbàtà mẹ́ra wọn tí wọ́n lọ gbogbo àwa abágége yìí ní ọ̀pọ̀lọpọ̀ bí ààyè lókó obì ṣẹ́ẹ̀dì níbi rélúwé ń bẹ ni wọ́n ti ń di obì tí rélúwé ń gbé lọ sí north bẹ̀ẹ́dẹ́bàdàn ẹ̀bà sábó àwọ́sálọ́ àmbẹ̀ bẹ́ẹ̀dé Ṣàgámù ẹ̀bà sábó haúsá a wà ń bẹ̀ bẹ́ẹ̀dé kòyí bẹ́ẹ̀dé kíní abẹ́kúta so tó fi hàn yí pé kóyìnbó tó dé ní ìtajà rajà ló ti ń dà pọ̀ ẹ̀ ló Igbo. so ó sì tẹ́ haúsá lọ́rùn kó bá yóò bá ṣe ju kó bá yíbò ṣe lọ fáktì là aṣọ but kí ni ziki ṣe ó lọ papọ̀ mọ́ wọn ó já ó lọ́wọ́ jù sẹ́gbẹ̀ kan ó tàn ó hàn díẹ̀ òun sì lọ wọ́n lọ ṣàláyànsì so ó tẹ́wọ́ gba presidency yẹn tó já sí pé ceremonial ó sì tẹ́ lọ́rùn with the hope yí pé àwọn haúsá yìí ẹ̀kan náà làwọn máa override wọn níjọ́ náà lọ́hùn fíkra ìbò nù ní kò síran bàntún ayaka ẹ̀jẹ̀ ń ka àyà yẹn إن خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم إن الله عليم لكم ọlọ́run ni khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban adáyé ní ìjọ nation nation nation wa qabaila clans so kò sí ìran kan islam fi kọ́ wáyé pé kò sí ṣáàbù kan tó gbọdọ̀ gbà wípé òun dáa ṣáàbù mi lọ lọ́fẹ́ ní inna akramakum عند الله أتقاكم Ànábì sì sọ wípé laysa li'arabiyyin 'ala 'ajamiyyin fadlun wa laysa kullukum li Adam wa Adam min turab gbogbo wa ọ̀dọ̀ Ànábì Adam ni Adam òun àtinú yẹ̀pẹ̀ ní sókè ní fáàrí tó yẹ nìkan fẹ́ ṣe but islam bá tí ó rí wípé ìran mi dáájú tí ẹ lọ islam bá jẹ́ kò tí ẹ kọ́kọ́ gbọ́rọ̀ náà kò sí gbọ́dọ̀ sí lẹ́mí mùsùlùmí so yorùbá ò gbọ́dọ̀ orí pé àwa èmi yorùbá yìnsìn mọ́ dájú haúsá lọ èmi ẹ̀ẹ́ Eh, fúlàní mọ́ dájú yorùbá lọ mọ́ dájú haúsá lọ vice versa bẹ́ẹ̀ tọ́lọ́nà ló sọ pé ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum inda Allahi atqakum ẹni tó ní iyì tó sì lápẹ́lẹ́ lọ́dọ̀ Ọlọ́run òun lẹni tó páyà ọlọ́run so theory superiority either by color by skin by tribe by clan Islam wọ́n abolish pátápátá so Hausa kan gbọ́dọ̀ lérò wípé àwa dájọ àwọn Yorùbá ìlọ tó bá ṣe bẹ́ẹ̀ kìí ṣe mùsùlùmí tí yóò bá kan bá bílífì pé ibi ìsìláàmù ti kọ́ wa mùsùlùmí làwa kí ma bá wa mùsùlùmí ara wa sọ̀rọ̀ so àwọn tó kọ́kọ́ nírú ìran kọ̀ọ̀kan náà ló máa ń sábà fẹ́ ní ìkan ẹ̀yìn eh, ní ayé ànábì sallallahu alaihi wasallam amúrùbùn láásí ó ń bú Bilal torí kó jẹ́ dúdú nígbàtà ànẹ́bì gbọ́ ànẹ́bì ni àà ah, ìwà kò tí sí jàìlíyà ò tí kúrò lára ẹ̀ so jàìlíyà ẹ̀ ignorance àsìkò ignorance period kò ì kúrò lára ẹ̀ ignorance period yẹn wọ́n fi wọ́n kàn fi ṣe wọ́n fi classify periodical eh, yeah. ẹ̀rà so ja'iliya nínú islam kìí ṣe ìwà ja'iliya yẹn nìkan so kìí ṣe bọ́ tó bá ti ní ìwà náratul kọ̀bàlíyà lára jàìlí ẹ́ ìwà jàìlíyà ló ń hù sọ ni kéèyàn máa wípé ìran mi mo àrán báyìí mi fẹ́ rí ìran báyìí so Islam á abolish ẹ̀ pátápátá àwọn Yẹ̀húdí ṣe ọlọ́run fún wọn lé sí nínú alkùránì ipé waqalatil Yahudu wan Nasara nahnu abna'ullahi wa ahibba'uhu júù àwọn júù nínú wọn yahudi nínú wọn nasara judaism nínú wọn beloa ẹ̀sìn yahudi ni ẹ̀sìn àwọn júù ni nínú wọn nasara àwọn ẹ̀sìn júù ni ìran júù wọ́n ń pèrà wọn ní ṣáàbùlọ́ il God choosing people pé àwọn làyàn fẹ́ ọlọ́run àwọn dájú gbogbo yòókù lọ àwọn ni wọ́n máa ń pe ẹni tí èyí bá ṣe ọmọ Israeli ní umemi umemi ẹni tí ó bá ń ṣe jù tí ó ń ṣe ìran Israeli àwọn ó pè wọ́n ní umemi ẹ̀hùn lalkùránì sọ pé ok umemi yẹn torí pé lárúbáwá tí ó jẹ́ tánàbí jáde ń bẹ̀ àwọn umemi ni torí kìí ṣe ìran Israeli so àwọn dájú bẹ́ẹ̀ lọ lọ́lọ́nà wa pé ó dáa bẹ́ẹ̀ ni wọ́n lẹ́dí bá aṣàfilé omi yìí na rọ́sùlà òun ló gbé jáde láti inú ran tẹ́ ń pè ní women mi àwọn tí èyí ṣe ran yín ó gbójíṣẹ́ yẹn dìde nínú wọn so wọ́n máa ń ṣe fáàrí ni àwọn ọlọ́run fẹ́ràn jù ọmọ anẹ́bí ibrahim ọlọ́run fẹ́ràn àwọn jù torí pé ànábì pọ̀ tó jáde nínú wọn mọ̀tọ́ ní fìtínà ni wọ́n ẹjọ́ wọn lọ́lọ́run rò fáá nínú Suratul Baqara ó kéré nínú súrà tí ò ní sorojọ́ wọn ọlọ́wà ni à ah, kọ́lá tí lè yahudu wan nasara ọmọ ọlọ́run làwa ọlọ́run òdẹ̀ ní jẹ ọmọ ẹ̀ ń yà olólùfẹ́ ẹ̀ ni ọlọ́run wá ní sọ fún wọn wà nẹ́bì kí ló tọ́lọ́run fi àjẹyìn pẹ̀lú ẹ̀ṣẹ̀ tẹ́ kí ló dé tí ẹ̀ ń kú tẹ́ ọlọ́run tó ń pa kí ló dé tó ń fi ààrùn ṣe yín kí ló dé tó ń tó ń fi àìríná àìrílò tó ń fi jẹyìn yà kí ló lé tí yà ń jẹyìn káàkiri orílẹ̀ ayé yu'adhibukum bidhunubikum bal antum basharun ẹ̀dá lásán ni mimma khuliq mimma khalaqa nínú àwọn ẹ̀dá ẹ̀ tó dá sọ ẹ̀ yàtọ̀ yàgùdẹ̀rù lè máa yí àṣáà wọ́n yóò á sí bú máa ń yẹ sáà a sì jẹ́ ni tó bá wọn ń yà wọ̀líláyé múlùkù sàmáwá ti wà láàrín ṣẹ́rí ọlá sánmà gbogbo bí supreme sánmà bó ti tó ní àtilẹ̀ ọlọ́run lòun lòun ni àti tó bá wà láàrin ẹ̀hún lòun ni òun fún fún ẹni kankan so àjọlá lórí ilẹ̀ àjọ̀gá lórí ilẹ̀ ẹni tó bá wọ ọlọ́run fún kò sí kò sí special kò sí ìran kan wípé àwa yìí ọlọ́run dá ká máa wá jọ̀gá ni no kò síbẹ̀ èyún náà lamọ̀ la fi ń sọ wípé ó kéńgbà tẹ lódúdú adélé ilé Ifẹ̀ tó ṣe kíní ó sì bímọ méje gbogbo ọmọ méjèèje ló lọ kiri níbo náà ti ń sí rírú ẹ̀ àwọn ibi tán lọ sí yẹn wọn báyẹn ń bẹ̀ ni ááyà yìí tọ́lọ́ ń sọ pé lillahi mulku sama òun lọ tútil mulka man yasha yútil mulka man yasha mi n ké kúránì yútil mulka man yasha ẹni tó bá wùn ní fún lọ́lá ẹni tó bá wùn ní ó fún lọ́lá tí ó bá sì wùn kò ní fẹ́ lòmíì so ọlọ́run ni ó bí léèrè so but àwa nísìn pẹ̀lú gbogbo agitation wa yìí àti gbogbo kìíní à ń sọ fọ́lọ́run à ń dọ́lọ́run lẹ́bi pé ó ṣe dá wa papọ̀ síbí design ọlọ́run ni kò ṣẹ̀yìn ọlọ́run òyìnbó kan kọ́ ló design ẹ̀ bó ṣe wọ olóhun ni bó ṣe fẹ́ ni so ó sì ní hikima kan tọ́lọ́run fẹ́ lò pẹ̀lú kókó wa pọ̀ so a lè bá lọ́run a lè bá dú sẹ́rin a lè bá a lè dá lẹ́bí bí ó ṣe kó wa papọ̀ ok Awólọ́wọ̀ lọ Awólọ́wọ̀ ò ṣe kìíní ziki yíbò náà ló ń wí pé kò gbọ́dọ̀ sí restructuring wọ́n abolish restructuring táwọn lọ́wọ́ ń pariwo Ibo ló sọ pé no wọ́n gbọ́dọ̀ restructure Igbo ló sọ pé kò gbọ́dọ̀ sí secession pé ẹni tó bá secede kí wọ́n ṣáàjì ẹ̀ fún treasonable felony so àwa lọ wọ́n wá ṣe ẹnu wípé Awólọ́wọ̀ wọ́n rí mọ́ wọ́n wò wọ́n fínà wọ́n wọ́n sọ̀fínfín tó wípé bákan ó fẹ́ ṣe kú àwọn náà náà sọ fún bàlá pé gbé e. ẹ lọ tì mọ́lé treasonable fellow ni ló fẹ́ ṣe kú ó ń lọ ó ń lọ kọ́ àwọn sọ́jà ó ń kọ́ àwọn ọmọ lọ sí Ghana wọ́n lọ kó wọ́n fẹ́ ṣe sọ́jà wá láti wá tọ́pù gọ́ọ̀mẹ́ntì àwa máa ń gbàgbé ni ṣe bí yẹn lè Awólọ́wọ̀ lẹ́wọ̀n sí ok secession yẹn ni làwọn kan fi lára wọn kó má sí secession kó má sí kíníkan but ìgbà tí wọ́n rí Haúsá override ìbọn ṣe lérò làwọn ọmọ wọn adẹ wọ́n ṣe kú wọ́n pa gbogbo àwọn èèyàn wọ́n pa Yorùbá wọ́n pa Hausa Ìgbò ni wọ́n pa Ìgbò ni wọ́n pa so wọ́n wá sì sídìí ọ̀hún wọ́n fẹ́ sì sídìí yẹn ló bí Biafra. afra but wọ́n jagun Biafra Awólọ́wọ̀ yìí náà ló sọ fáwọn gòwọ́nù wípé ìjọba àpapọ̀ wípé ẹ̀ ń báwọn èèyàn jà ẹ̀ tún fún wọn lóúnjẹ níjọ́ lẹ́wìn ni wọn ṣẹ́rọ wípé Ìgbò gbàgbé ẹni so ìwọ ló ẹ̀yin Yorùbá ẹ̀yin Yorùbá lẹ ẹ̀ṣẹ́kíní ọ̀dà Thank so ńgbà hip-hop ah, kò hip-hop tó ní o fẹ́ sùsídìí o fẹ́ ṣe o fẹ́ mọ̀ ńgbà tọwọ́ bà kò sálọ ńgbà tọwọ́ bà ojúkú kò so mọ́sọ́mọ̀ ẹ̀yìn tẹ́wà ń sọ pé tẹ́ ń pariwo Yorùbá nation kó dogun kó dogun bí ó dogun kó bó dọ̀tẹ̀ ta ló níyàwó ń lu yìí tó lọ́mọ ń bí so ọmọ tí ẹ ọmọ tí kálukú ọmọ aráàlú ọmọ tí àwọn ní kọ́ ma forí fa so àwọn padà dé wọ́n wà padà ájókò wọ́n wà kọ́ ọmọ wọn wá nígbàtí gbogbo ẹ bá dàrú so lè rọrùn bẹ́ẹ̀ yíbọ̀dẹ̀ lẹ̀mọ́ yí lẹ́gbẹ̀ẹ́ ó yá go on ẹ máa ṣe lọ lẹ́tà ẹ̀kọ́ tó bá di pẹ́ntùká ẹ̀ẹ́kàn rí wọn pé wọ́n dojúkọ ẹ̀yìn náà irú ìyà táwọn jẹ ní Biafra yẹn ẹ̀yìn náà tọ̀ wò so wọ́n wá ń tì yí nínú ensars ó yá ẹ máa dáná sunlé wọ́n dáná sun gbogbo dúkìá dúkìá tí wọ́n dáná sun ọmọ Yorùbá lónìí nílẹ̀ Yorùbá Yorùbá wá dáná sun nǹkan dúkìá Yorùbá nílẹ̀ Yorùbá sọ ẹ̀ẹ̀dẹ̀ rórí so àwọn tó ń ṣiṣẹ́ láwọn ilé iṣẹ́ yẹn tí wọ́n dáná sun àti tí wọ́n ṣe kíní ṣé ẹbí èèyàn mélòó sáwọn yẹn ò lẹ́bí àwọn ṣọ́ọ̀bù oríṣiríṣi tẹ́lómi ìwọ́gbò gbéṣẹ́ ayé ẹ̀ tó lọ ṣe wàhálà tó ṣe tó mọ̀ tó rajà síbẹ̀ tí wọ́n lù tí ẹ̀ tí wọ́n dáná sun tí wọ́n ṣe gbogbo ẹ̀ ṣé ẹlòmí tí recover dìsìn ẹ̀ẹ́ Nigeria ò work kò dá ìwọ ló òjò work ìwọ àtèmi àti gbogbo wa ni òjò work ẹnìkan kankan ta ló ń jẹ́ government ẹ̀fẹ́ dá nation lẹ̀ tí tó yá sí pé ń bẹ̀ law abiding citizen ló máa wà ń bẹ̀ ló ṣe kinní kan ta ló dì yín lọ́wọ́ mú nínú stéètì kálukú kí kálukú wà law abiding 1981 December 81 ni mo kọ́ jáde kúrò nílé tí mi ò sí tí mo jáde kúrò lábẹ́ àkàtà bàbá mi tí mo lọ kánù tí wọ́n ní kí n lọ kánù ọdún yẹn náà December 1981 eh, yẹn ni mo kọ́ kọjá àlọrin rí àmọ́ kí n tó lọ mo kọ́kọ́ ya fọ́tò wípé kánù tí mo ń lọ yìí báwo ni ó ti rí o mo á gbé fọ́tò àwọn haúsá tó wà ń ṣẹ́dì lágége ń òun ni mo gbé sójú so wọ́n mo gbé sí ọpọlọ mi tí mo fi ń ya fọ́tò ìpé bíbẹ̀ ṣe máa rí rè tí wọ́n bá dé ṣẹ́ẹ̀dì ńgbà náà wọ́n ti ń di ẹrù kìíní tẹ́bá bá wọn wọ́n tóbi kalẹ̀ wọ́n ṣe ẹ̀yìn wọ́n jẹ́rìí ké kalẹ̀ ní gbogbo ẹ̀ tí ìṣinṣin máa kún fi tí tàbá kọjá ń bẹ̀ máa pẹ́ ah báwo ni àwọn ojú tí mo á fi wò nìyẹn lẹ́kọ̀ọ́ ń bí tẹ́bá ń lọ bí mo lu ẹ̀ ṣe ń kérò tó ń ṣe kíní bó ṣe mo rò wípé ọmọ ibẹ̀ alukojú èkó ìlọ training mo bá lọ mo dé kánù lálẹ́ ẹjọ́ kejì in tí ó kọ́kọ́ yà mí lẹ́nu náà ni pé mo rí iná street light lọ ṣúà tí ò sí lẹ́kùn bí mo rí 1981 mo sọ yìí àwọn mọ́tò gbogbo traffic traffic light ó wà káàkiri tí ò sí lẹ́kọ́ kò sí lẹ́kọ́ ń bí nígbà náà wọ́n àwọn ìpé lálẹ́ gbogbo ẹ̀tàn tí wọ́n ti múná lọ ń gbogbo gbàyẹn lẹ́kọ́ ń bí ìṣẹ́ nẹ́pà àwọn pé ààwẹ̀ mọ́ á débẹ̀ ìjọ́kìní ìjọ́kìní iná tanjú kalẹ̀ ní kóso tí ó bí mo ṣe lérò pé ìlú yóò rí bẹ́ẹ̀ kọ́ ni ó rí ọdún ìjọ́ kejì ìjọ́ kẹta sábóngèrí mo lọ bẹ̀ torí ibẹ̀ ni ẹ̀yìn ibi tí ma lọ rí zoom sí gẹ́gẹ́ bí eh, tíṣà ansarudin ansaru tó à ń sábọ́ngẹ̀rì mo rí sábọ́ngẹ̀rì pé gbogbo ẹ̀ wà laid well planned pé bàbá gba ọ̀nà kan irú bẹ̀ díẹ̀ ló wà ní èbúté mẹ́ta ma rí gbogbo bẹ̀ wọ́n ṣe plan ẹni ẹ̀ kò síbi tó gbà tó ní jáde síbòmí ah, ah. níbi ìran pé ta ló ṣe áódùbàkú ló ṣe nígbà tó wà gọ́ọ̀nà so mo á rí pé ok ọ̀tọ̀ ni fọ́tò tí mo gbé sórí ọ̀tọ̀ ni fọ́tò tí mo bá ok mo ṣiṣẹ́ mo kúrò lansarudin mo á bọ́ sí ọ́dà ministry eh, Kano State Ministry of Education mo ṣiṣẹ́ ní school for Arabic studies mo á jẹ́ class teacher kan class teacher tí mo jẹ́ ní gbogbo parí oṣù ma lọ sí ọ́fíìsì vice principal ma lọ gba bursary allowance fáwọn ọmọ class mi bẹ́ẹ̀ ni class kọ̀ọ̀kan teacher kọ̀ọ̀kan class teacher yóò lọ gba bursary allowance fáwọn ọmọ class yẹ so government ló ń fún wọn láṣọ school òun ló ń fún wọn níwèé exercise book gbogbo everything wọ́n tún fún wọn lówó lóṣooṣù àà ah, ah. nísàlẹ̀ lọ́dọ̀ wa free education tá ń pariwo e kò fírì báyìí tán bá ń pé free education typical free education nìyẹn kò sí nǹkan kan tí ọmọ skúl fowó rà yóò sì tún gbowó oṣù so bí local government ẹ bá ṣe jìnà sí oko tó ti wá àti kíní tó ti wá ní máìlèjì owó ẹ̀ ọmọ tó ń gbé Kánú municipal owó òtó yìí tó ń gbé Kazauri èmi ni voucher wà wájú mi ọmọ kọ̀ọ̀kan ní bá ti ń porúkọ wọn nọmbà 1 nọmbà 2 bó ṣe wà ń rẹ́gísítà bọ́n ṣe kọ́ kalẹ̀ wọ́n máa gbowó wọn yóò sì máa sáìn síwájú so mo wá rí differences láàrin pé ìyàtọ̀ wípé níbẹ̀ wọ́n ń practicalize nǹkan tí wọ́n ń wí èyí táwa ń wí nísàlẹ̀ ń bí ẹnu lásán la fi ń wí each student tó bá tún wá gain admissions university local government tiẹ̀ yóò san bursary allowance state yóò san bursary allowance federal ó tún wá san bursary allowance bẹ́ẹ̀ ni èyí tí mo witness kìí ṣe pé witness mo bá lò mo bá rẹ lópin ìgbà tí mo fi ṣiṣẹ́ under ministry government under government mo ti ṣiṣẹ́ so níbí báyìí níjọ mo wọ secondary school mo mọ owó tí wọ́n san ní ìsanwó òwe àsanwó ẹ̀ẹ́dó níjọ náà kò tẹ̀ sí lọ́ndà gọ́ọ̀mẹ́ntì missionary school mission school ni so Nigeria ìkan náà lájújọ wà ìyẹn ni ó jẹ́ ká bíra wa léèrè pé okay ńgbàtà ní gọ́ọ̀mẹ́ntì Nigeria bàjẹ́ ẹ wo títì kálukú ibi tí mo fẹ́ fàyọ ni ọba bọ́ta títì ní ìsìn ṣé Yorùbá nation Odùduwà nation ọ̀hún níbi tí lọ́ọ̀ ti wà abiding láwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lójú títì wa pẹ̀lú àwọn móòlù ẹ̀ kẹ̀kẹ́ mẹ́ríwá àti kìíní èwo ló wà lọ́ọ̀ abiding nínú wọn ṣé àwọn Haúsá àti Fúlàní náà ní ká má wà lọ́ọ̀ abiding bí i so kánù tí mo múlẹ̀ example yìí láàárọ̀ lójoojúmọ́ mo wá padà wá experience mo wá rí wọ́n ń gun maṣíìnì wọ́n gun vespa nígbà náà honda suzuki àwọn tó bá lọ kódà náà àwọn student mi àwọn tó ń gbé maṣíìnì suzuki wá kódà ẹni tó ń gbé mọ́tò wá student ni wọ́n bá rí mi tí a jáde báyìí tán bá pàdé mi lójú kálukú bá tí wọ́n ta mọ́ ni wọ́n kàn yín akramakallahu wọ́n lọ nínú mọ́tò wọn ẹsẹ̀ lèmi fi ń rìn so lórí machine yẹn wọ́n wọ́n follow traffic law dójú ẹ̀ iná máa tàn báyìí wọ́n máa dúró ni ẹ sọ fún mi lẹ́kọ̀ọ́ yìí iná wo ló ń tàn tọ́kadà ń dúró tí márúwá ń dúró táwọn kórópè ní ń dúró tí wọ́n ń fọ́lò tó ń fọ́lò traffic law sí. ṣé nation ta fẹ́ lọ dálẹ̀ nìyẹn ta ni òjò work ta ni òjò ṣiṣẹ́. láwọn eh, kìíní bá débí gbogbo àwọn tó ń ṣọ̀kadà ẹ́ wọ́n wá láti nọ́ọ̀tì ni wọ́n ṣe kìíní bá ń ṣe bá wa tá ń lò ní hmm. bá ń ṣe bá wa tá ń lò ní wọ́n ṣe ń lò bẹ́ẹ̀ wọ́n bí ẹnìkan rí ní Benin Republic ń bẹ̀rẹ̀ kó tayọ òfin ọlọ́pàá ọlọ́pàá ò ní kúrò lójú kan yóò dúró báyìí fèrè lé òfin fó wọn àbíire kọ́ má dúró oní mọ́tòsáìkù wọn tó ń kun eh, eh, ọ̀kadà wọn ní kìíní kan gbogbo ẹ̀ traffic light yóò tàn rẹ́dì báyìí gbogbo wọn dúró ní kò sí ètò ọmọ jáná but níbi ẹ jẹ́ kí traffic light kódà kí traffic warder kó dá gbogbo mọ́tò dúró báyìí tẹ́ ẹ̀ bá ṣọ́ra ẹ̀ gbá ọlọ́kadà míì tó yóò kàn sáré kọjá ní yóò ṣe tí ò ní òbe traffic ọlọ́pàá tó dẹ̀ wà ń bẹ̀ rí kí ló ṣe fún lásmà tó wà ń bẹ̀ ń rí kí ni wọ́n ṣe fún ibi tán bá ní kán má dúró ibẹ̀ náà má lọ dúró rẹpẹtẹ wọ́n á kọ́ sí traffic ṣe nǹkan ta fẹ́ gbé kúrò ń bí yẹn ṣé gbà yẹn ta bá kúrò la fẹ́ tún ṣe kí ló ṣe tá àjẹ́ ó ṣe ń bì sọ̀tá ló ń da lọ́ọ̀rú ta ni ó abide pẹ̀lú lọ́ọ̀ náà ẹ sọ fún mi ààrẹ ní bá a sọ tọ́rọ̀ so àwọn òótọ́rọ̀ ṣe ni wọ́n á ń sọ òun ló wá ń ta ẹlòmíì ni ó wá ń dun ẹlòmíì náà pé kí n kúrò lórí ẹ̀ so kí má sọ ọmọ ọlọ́run ti sọ pé kò bí Haúsá bá sọ pé òun lóore ju Yorùbá lọ tó dẹ̀ jẹ́ mùsùlùmí alias pé Islam lára ẹni Yorùbá náà lè sọ yí òun lóore ju ìran míì lọ ọlọ́run ò wí bẹ́ẹ̀ ti wá ní tó ń sọ tẹ̀fsíìrì mú tú fún yín so ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o lè sọ bẹ́ẹ̀ wípé ìran yóò dá kìníkan àwa Yorùbá tẹ́tẹ́lẹ̀ àmọ́ tàbátí láwọn mọ́lá lẹ́kọ̀ọ́ bí kìníkan wọn àwọn ọmọ ilé wúrẹ́ orúkọ tá àti ẹ̀gbọ́njú bá tí a máa ń pè wọ́n nù ní ẹ̀rọ ọmọ eléwúrẹ́ mo bá nù wọn ṣe kíláàsì rí àwọn ẹgbẹ́ ọmọ eléwúrẹ́ ọmọ alágùntàn wípé kí lè wúrẹ́ máa ń jẹ a ní kókó lẹ́yìn so àwọn náà sì jẹ́yìn ni so a máa ń fi ṣàwàdà bẹ́ẹ̀ tán máa ń kálukú máa ń sọ ókè ọmọ eléwúrẹ́ kan àwọn náà wọ́n ní pé bẹ̀rẹ̀ bẹ̀ banza so wọ́n wípé bèrèbè gbogbo wọ́n wípé bèrèbè àwa Yorùbá ni wọ́n ń pè ń bèrèbè ni bèrèbè banza bèrèbè tí ò jámọ́ kankan so gbogbo nǹkan wọn ni wàlá tẹ́lmízú wàlá tẹ́lmízú àǹfúsàkún wàlá tànábàzú bil alqab bisal ismul fusuq badal iman يا أيها الذين آمنوا ọlọ́run ni láyásíkárù kọ́ọ̀mùn min kọ́ọ̀mùn kí jọ kan ìran kan kọ́ máa fi ìran kan ṣe yẹ̀yẹ́ àṣà ayẹkùnú kàìlàmìnì ó rọrùn ó lè já sí wípé àwọn tẹ́ fi ń ṣe yẹ̀yẹ́ yẹn lóore jù yín lọ wọ̀lá nísáàrùn mi nísáà bẹ́ẹ̀ náà ni kóbìnrin má fobìnrin mí ẹgbẹ́ mí ṣe yẹ̀yẹ́ àṣà yẹkúnná kàílà mìírànlá ó rọrùn káwọn èyún nì náà kí wọ́n lóore ju àwọn tán fi wọ́n ṣe ẹ̀yẹ lọ wàlá tẹ́lìmìsù àǹfùsàkún ẹ má ṣe ṣùtì ètè síra yín wàlá tànábàzú bil alfáà ẹ sì má fúnra yín láwọn nickname tí ò bọ́ sí tí ò dáa ṣíọ̀ àwọn orúkọ tẹ́ ń fúnra yín ní lẹ́yìn ìgbà ti ní ìmánì tán tẹ́tí jẹ́ mú mi ní ẹni tí ó bá wá túbá fáwọlá ìkáhùnmọ́ dọ́ọ̀lìmún alábòsí láwọn wọn ni sọ̀ká máa kó sínú alábòsí láwọn èyí tàà ń bára wa sọ yìí tàà sì ṣíra létí inú ramadana yìí òun ni yóò máa jẹ́ dùrúsù ramadaniya nípa bẹ́ẹ̀ ọlọ́mọ ká kúnnà alábòsí má jẹ́ àhùwà alábòsí má sì kàwá síbẹ̀ má ṣírò wa máa alábòsí ọláyà al-Qur'an subhanallah تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وأدنا وفقنا إلى الحق وإلى طريق مستقيم ربنا آتنا في الدنيا سنة وفي الآخرة سنة وقنا عذاب النار الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم